I said, I'm going to DJ Bombadil tá aí. Afa, afa. Ok. Hey, ah, é, foi, é, jà ẹ má ṣáájú ìyàwó ẹ má ṣáájú ìyàwó ẹ ẹjọ́ wa ní pọ̀. ìyàwó ló sọ fún mi. tó pé àwọn ti ju. ó sì fún mi. dídè dídè dídè dídè. àmúlò wá àmúlò ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti rí bẹ́ẹ̀. bàbá ti ṣàdúrà fún mi. àmín àmín àmín àmín àmín. àmín wala quwwata wala wala wala wala quwwata illa billah ọ̀yà ilé ọkọ ẹ̀ ó di ilé ọkọ ẹ̀ kí wọ́n bẹ̀ ọ̀yà ilé ọkọ ẹ̀ lọ́kì wọn. kí wọ́n lé ọkọ ẹ̀ ọ̀pọ̀ta ìbò báyìí wọ́n fẹ́ pàdé rẹ ni olùkọ́ ẹ̀ lóya kò sáyè. kí wọ́n tẹ́tẹ́ wọ́n dà mọ̀ wípé ojú túnú mọ́ ẹ sàmí sàmí. mi. ó yẹ mọ̀ bọ̀ ìyàwó mọ̀ bọ̀ ẹ má wọ́n rí ìyá ìyàwó ẹ̀ pàṣẹ ẹ̀ tó para rí ra. ìyàwó náà kò so lè tẹ́wọ́ àbíjọ kó ìtọrọ àlùbáríkà fún un básìkò yìí ṣe rí yìí ọmọ ní kí wọ́n rí ìyàwó ṣe nígbà ṣe rí náà yẹ tẹnu mí. ó sọ fún bàbá rẹ̀ kó wọ́n ṣe àwọn ní kí ni ọmọ ìdírẹ́sì jẹ́ ni ìyà wókè ọ̀sẹ̀ mọ́ àṣàdúrà fún ẹni lọ́ọ́ lọ́ọ́ àlùbáríkà wọ́n sọ fẹ́ lómi pé yóò ṣe wà nímọ̀ fún ọmọ wọn láíláí sẹ̀mọ́ ti di iye báyìí nígbà àṣewárí ọlọ́run wá jẹ́ kó mú wọn lọ ìwọ wá ṣe ìyàwó lásìkò sí òun relé ọkọ àdúrà kan tẹ́ ẹ bá ń ṣe fún ẹ bá ń náwó sí ẹ lọ́lọ́run ò ní fọkọ rẹ lórí. ẹ ẹ dìbò àwọn èèyàn sàmí ẹ bá ń sàmí fún ẹ tún bá nàka sí ẹni kò ní sunkún ọkọ àwọn tó ń ṣàdúrà sí bí ẹ bá nà ó wọn náà sàmì ó dẹrẹ rí bí kíní ah. inú eléyìí máa ń dùn ni. ẹ bá bọmọ mi wá. ọlọ́mọ ní bọ̀ọ́nù jẹ. ẹ bá nàka sí ẹsẹ kọ́kọ́ rẹ̀ náà ní gbé sàárè rẹ̀ wá bá wa. gbogbo wọn tó o bá mọ aláwọ̀ agbárisẹ̀ bá mi sọ. àdúrà yìí tó ti sọ ọmọ ṣe wúrẹ̀ náà. I go nowhere. í ṣètò ẹlẹ́ wọ́n lójú wá mílíọ̀nù lọ. orígun mẹ́rin ni ká ibi tẹ̀lé. ó yá aṣọ ni mo ṣe ṣẹ́yìn fáwọn ọ̀rẹ́ náà dẹ̀ mara. bẹ́ẹ̀. ó yá máa ra lẹ̀ máa ra lẹ̀. ó yá ilẹ̀ ọjọ́ olúwa ilẹ̀ ọjọ́ olúwa látòní lọ màgbórí rẹ̀ wá ṣeun. àlùbáríkà bẹ́ẹ̀ owó àlùbáríkà lọ́wọ́ àwọn àgbàlagbà ẹ dákun nílà ẹ bá bá bá bá wọn sanwó àdúrà tí bàbá ṣe fún wọn ẹnu àṣẹ àgbà ni wọ́n fi rí i. níbẹ̀ yìí à ń lọ óyá o óyá o. ìyàwó wọ́n àmọ́ fún àbẹ́yìnà á ń yà àbẹ́yìnà ha àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí kọ̀ láti gbà á. àti òkè àti ilẹ̀ àti sánmà àti ilẹ̀ yóò gbàyàwó. Allahu akibaru. Fún àmàlà ayé dánù, ànábì Adamu bá gbà mára. Níwọ̀ Dáúdà ti ń fẹ́yàwó lónìí. Dáúdà ìwọ lọ gbà mára lẹ́yìn. Ìyàwó rẹ̀ yìí Dáúdà. Ọlọ́run gbé fún sọ́mọ̀ máa fẹ́ ìyàwó. Ọlọ́run ò Ọlọ́run gbé ìyàwó rẹ̀ yìí. Ó pè fún ilẹ̀ pé ìwọ ilẹ̀ bábá fún oníyàwó ìwọ náà ti lẹ ti pẹ́. Ọlọ́run ò fẹ́ ọkọ ìyàwó èsì lórí àtàyà ilé ẹgbẹ ìgbà ìwé ilé bẹ ń lé ọwọ́ ní gbọmọ bọlá ọkọ ìyàwó wa ẹjẹ lẹba ní gbàtúlẹ ọkọ ìyàwó wa. síwájú ọ̀pá ọ̀yá fúnlẹ̀ ọkọ̀ ọkọ̀ ìgbéra ní adé ìsìnwájú ní orí ọ̀ṣọ́ ní oníkọ̀ọ́lẹ́tì ìsìnwájú ni bóyá ọ̀gá rẹ̀ bóyá ẹ̀yin méjèèjì ẹ̀jọ̀ foríkọ ayé lórí kí ni ayé kọ̀ọ̀rọ̀ ayé ẹ̀ foríkọ ayé lórí kẹsàdúrà ẹ jẹ́ kí mo ní ìrànkọ́ mọ́ ara yín o ẹ̀yin ò tí ì lè kọ́ ẹ̀yin tó bá ṣẹ́wọ́ lè gbọ́ ẹ̀yin lè mo lọ ń ṣẹ́gun bí ẹni fẹ́ kí ìsìn àwọn sẹ́fẹ́ kìsìn wọn fún àwọn olórí fún ìlọ́wọ́ yín nìyẹn ó yẹ ìṣàlù àti ṣe fẹ́ kí ilé ayé yẹn fẹ́ ṣe ohun ìdí ayé tó fẹ́ kọ́ ayé jẹ bẹ̀rẹ̀ sí ní wàá yìí ọ̀rọ̀ mú ọmọ wọn náà yẹ yín ikú ọ̀rọ̀ ni wọn náà yẹ yín. adùnnílé ìtẹ̀kọ́kọ́ jẹ náà ní orúkọ jésù àdùtẹ̀ jẹ náà ní kò ní ti kòrò gbogbo àwọn táwọn nígbà ẹlẹ́rìí ni wọn jésù ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀yàn ọkọ ìyàwó káwọn lẹ́lẹ́jì kan káwọn lẹ́lẹ́jì kan káwọ́ lé nǹkan ẹlẹ́jìká ìyàwó ó yẹ máa rọra wọn wálẹ̀ nígbà tó ìwé máa jẹ máa rọra ni máa rọ ṣe máa rọ bọ̀ nísàlẹ̀. bí omi tí ẹ fi òmù ọkàn tí fi ọkàn balẹ̀ ọlọ́run ẹlẹ́dàá mi fi ọkàn wọ́n balẹ̀ ó yẹ máa lọ ṣọ́ọ̀bù ẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ṣọ́ọ̀ṣù ẹ̀ tutù bẹ́ẹ̀ ṣe fọwọ́ ra yẹn ọkọ̀ ìyàwó láti dúkọ́ dẹ́nu lórí ìwé ìránṣẹ́ o ṣé ó tutù ìdèjì rè ó tọ̀ bóyá ṣé ti débi jẹnẹrétọ̀ máa wọ wọ bẹ̀. tó bá ti dé jẹnẹrétọ̀ kò yẹ kí ọ ṣé ti dé bẹ̀. báyìí ìdè dúró slam mi. ó yà tẹ́wọ́ sórí jẹnẹrétọ̀ kan. wọ́n fi débi jẹnẹrétọ̀. tẹ́wọ́ síbẹ̀ ọkọ ìyàwó ṣe ń fún ilẹ̀. ó tẹ́wọ́ síbẹ̀ ni kò káwọ́ síbẹ̀. ẹ̀sán ìyá rẹ̀ ní bá mi kò tó sílẹ̀ kò ṣe é ó tẹ́wọ́ síbẹ̀ ni kò káwọ́ síbẹ̀ o. ọmọ ìyàwó ṣe are you feeling it? Yes, yes. Are you feeling it? Yes. I'm feeling. ọmọ Ìbàdàn ni yes. Ọkọ ìyàwó Okay, fi rẹ̀, ó ní yes, I'm feeling it. Ó yá ọkọ ìyàwó kan wọ́n bà kù. Kò lówó tó tán going to. tó kòtà to. ìyàwó. Ìyàwó yàrá ń parí ó ní wípé òjò ọkọ mi, ó ní wọ́n sí ìta. Òjò mi.